Saliu Bunjanta lórúkọ rẹ. so ó dọ̀yọ́ ó ti bẹ̀ gbọ́ èdè wọn díẹ̀díẹ̀ èdè Yorùbá ó dúró l'Ógbómọ̀ṣọ́ ó gbọ́ wọn ó dé Ṣẹ̀yìn ó wọn ó dé eh, Kúọ ó gbọ́ àwọn èdè wọn. bọ̀tí ibì kan wà ń lọrin níbi tó ń jẹ́ lọrin lénìí tó yá sí pé abúlé ní ibẹ̀ òun níbi tí university campus old site old campus campus tí wọ́n ń pè ní tech john ibẹ̀ ni abúlé kan tí wọ́n ń pè ní òkè súnà wà òkè súnà yìí ṣe mọ̀ pé òkè súnà èdè Yorùbá ni but àwọn tí ẹni tó jẹ́ olórí wọn ń bẹ̀ òun náà yìí sọba kìí ṣe baálẹ̀ kìí ṣe kíní but òun làáfà àti gbogbo wọn gbà fún ara Borno ni òun ni Ṣọlágbẹrú ó sì ń jorúkọ Yorùbá Ṣọlágbẹrú tọ́ra àwọn Yorùbá ní sẹ́yìn Eh, àwọn Yorùbá ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ tí wọ́n sá fún wọn ń ṣòro wọ́n ń ṣe kinní kan ni wọ́n ń lọ bẹ̀ láti wò wọ́n ń lọ bẹ̀ ni wọ́n fi pe bẹ̀ ní òkè súnà torí àwọn èèyàn sá fún àwọn ẹlẹ́bọ ni so wọ́n pọ̀ wọ́n wà bẹ́ẹ̀ àwọn èèyàn ṣẹ́wàá limi wá bá wọn olúfádìí àti ṣọlágbẹ̀rú àwọn èèyàn bí àfá ó ti àwọn ní kùránì ìdajì sáwí tẹ̀fsìrì tẹ̀lẹ̀ mọ́ bí wọ́n ti rí wọ́n ń fi kọ́ wọn wọ́n ní ìdajì yókù ẹ̀mọ̀ kò sí ìsóǹtẹ̀ ọwọ́ gbogbo ẹ̀ ìdajì yòókù tí wọ́n ní níṣẹ́ wàá lími ńgbà tó dé tó lọ ọ̀dọ̀ wọn tó rí wọn ló gbé ìdajì tẹ̀fsírì tó kù ló gbé fún wọn lálùkùránì fi pé ni wọ́n fi ń pè ní álímì àwọn ni wọ́n sọ ní álímù